بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ وعدنا موسى أربعين ليلة ثم ثم اتخذتم ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulila abib na-ematighi itetimosala tuasalam ala rọsulla adokpeflọjema adaokpefolọ afiokpefụlọ ọlabara ọba ọkan ụkaosusu bakana alatọrọ aliko ikeati ga-efu anabimuhammad salọ ah asalam ìkẹ́ àtìjọ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà àwọn títí ìdíjọ́ gbèǹde alkiyama a fi ọpẹ́ fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọba tí ó sọ wa láti Ramadan 1437 sọ wa di Ramadan 1438 èyí tó di mẹ́ta lénìí òní ni ọjọ́ monday tí rọmọbọ́ọ̀nà di mẹ́ta táwa tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀síìrì tọdún yìí tó máa ṣe déédéé alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ tiwa nínú tẹ̀síìrì ní àìpẹ́ yìí tí mò ń gbọ́ késẹ́ẹ̀tì èyí tá a ṣe last ní ọdún tó lọ ibẹ̀ láti ń bẹ lọ́hún pé kọ́lọ́hún ọba kó wa di fourteen thirty eight wa ìjà sí alhamdulillah. láàrin 1437 sọ́dún yìí àìmọye òjò òun ló ti rọ̀ sílẹ̀ ṣe kéne tó ti fi mọ́ àìmọye èèyàn ló ti kú wàláì bí wọ́n ṣe kú nàìjíríà tó ń tẹ̀síwájú bí wọ́n ṣe kú ayé ò tiẹ̀ mọ̀ pé èèyàn kú ẹ̀yìn lágájá ńgbàdé dúró ń bẹ láyé èèyàn wà mílíọ̀nù ń bọ́ ah ńgbò tí a kú báyìí bí ọ̀pọ̀ àwọn ọmọ sóorẹ́ nìkan tó kú títì ìmọ̀lété kán wá sọ pé kí lọ pa á kán nítorí pàdé tí ń ti kú ni ọlọ́run ọba ń lo adé nìyẹn nígbà ti kú àwọn èèyàn míì ọlọ́run bó gbé wọn dìde ah, ààrẹ mùsùlùmí àríṣebọ́ ti kú àwọn tí ń rọ̀ lọ́mọ́kà àwọn tí ń so ti wá ara èèyàn ká mọ̀ lọ́mọ́kà máa ń jẹ́ àríṣebọ́ ti kú ọwọ́ èèyàn ká torí ẹ̀ ọlọ́run tó wá ní káwà ó tó wà ọlọ́run jẹ́ ká ló gígùn ẹ̀mí láyé torí pé náà nasi máa ń tọ́ làrúmọ́rùú wàhásùnà àmàlúhù anábì sallallahu alaihi wa alihi ó lẹ́ni tó lóore jù nínú àwọn ènìyàn òun náà ni máa ń tọ́ ẹni torí pé tẹ̀mí bá gùn lórí iṣẹ́ ẹbú ara àwọn olórí ibú àwọn ènìyàn torí pé bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń gùn làlìjẹ́ níjà náà rẹ̀ ni ọmọ afẹ́jú sí inú ọmọ bí àwọn màláìka sí látara wípé kò ṣètò ọlọ́run ọba ọba àlekè ọlá ọlọ́run adúgbẹ́tọ̀ sọ́wádìí fourteen thirty eight àwa tá a wá bẹ̀rẹ̀ àwẹ̀ tó di mẹ́ta lénìí àwa náà ni ò jẹ́ abàjá káwá rí ìyọ́nú rẹ̀ ń bẹ ọlọ́run káṣe kò ń gẹ́ ẹ láìlátùl gbogbo àwọn òbí wa tó ti kú ọlọ́run bá ní fọ̀run kẹ́ wọn gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ti kú ọlọ́run bá ní kẹ́ wọn kó o bá ní gẹ̀ wọ́n gbogbo àwọn tó ti kú nínú àwọn ọmọ ìyá wa alẹ́dínà sábà kú náà bil iman tí wọ́n ṣáájú wa pẹ̀lú gbàgbọ́ òdodo tí wọ́n ti kú ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn wá jẹ́ káwa náà má ti lọ bá wọn afẹ́ akọ̀ àwa náà wò lọ bá wọn ọlọ́run àlòdígbò ẹ̀mí láyé ní ọdún tó lọ adúó ní suratul Baqara àyà forty níbi tọ́lọ́run ọba ti ń fún wa ọlọ́run ọba ń sọ fún wa láyà 45 five ọlọ́run ọba ni wá sẹ́yìnú bí sọ́búrì wà sọ́la wà iná alákàbí ìrọ̀tún ilá aláǹkọ̀ṣìrìn alẹ́bí náà yọgúnmú وأنهم إليه راجعون ọlọ́wọ́ bá ń sọ fún wa pé ẹ wa máa wá ràn lọ́wọ́ lọ́ọ̀dẹ̀ mi ọlọ́ bí sọ́búrì wa sọ̀lá pẹ̀lú ká máa ṣe sùúrù àṣetá bá ti ní ṣòro kan ọ̀kan nínú ń tá a fi lè wá ràn lọ́wọ́ ọlọ́ni kákọ́ ṣe sùúrù lórí ẹ̀ àwa pé nǹkan kan ń ṣẹlẹ̀ tí ọ̀tẹ̀ wa lọ́rùn ká má torí ẹ̀ lọ sọ́ọ̀tì ká mọ́ torí ẹ̀ lọ́mọ́ lọ́mọ́ ṣẹgbẹ́ ògbóni ká mọ́ lọ ọjọ́ yẹn ẹgbẹ́ OPC ká mọ́ lọ ọjọ́ yẹn ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ èmèrè. wọ́n sẹ́yìn inú bí sọ́búrì wà sọ́lá wà iná alákàbí ìrọ̀tún ilá aláàlùkọ̀ṣírí ọlọ́run ní pé bákan náà ẹ wá gbẹrun tó fèmí ọlọ́run ọba kẹ́ ẹ máa tìrún súnmẹ́mí ọlọ́run torí pé ìgbà tẹ́rú tó súnmọ́ ọlọ́run jù òun nígbà tó bá forí kalẹ̀ fọ́lọ́run tó wà ní sùjúdù ìgbà yẹn lànàbì sallallahu alaihi wasallam ó ní fa akífì rúdù á ẹ̀yà á máa pọ̀ ládùá torí pé téèyàn bá ní ṣòro tó o bá lè jí lóru àbó o lè jí tó o wá ṣe náà fílà ọ̀sàlùwàlá o wá gbé náà fílà dúró fọ́lọ́run o wá pẹ́kànníkése o wá sun ẹkún sọ́lọ́run lọ́rùn ní sùjúdù àṣetọ́ ọba ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ò pọ̀ ọ lọ́wọ́ yóò ràn ọ lọ́wọ́ ní tó ń fẹ́ níwájú ọlọ́run ọlọ́run ọba ó ṣe fún ọ. wàṣẹ́yìn òde sọ́búrì wà sọ́lá وَإِنَّ لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ tẹ́ ẹ bá lọ wo ń tọ́sẹ̀lẹ̀ níjọ́ ọgbẹ́ndé alkiyama anábì sallallahu alaihi wasallam lára tí yóò padà ṣẹlẹ̀ nígbà tó bá di pé àwọn èèyàn tá a wọ ọlọ́run bá bẹ̀ ọ́ jẹ́kájẹ́ kan nú àwọn tí ó wà lábẹ́ ibòjì rẹ wàhálà ó ṣẹlẹ̀ lọ́rùn òòrùn ọmọ pàkálukú àwọn èèyàn ọmọ sá lọ sókè wọ́n ọmọ sá lọ sódò á lọ ọ̀dọ̀ ànábìwá abúlé báṣárì ìwọ ni bàbá wa tọ́ ọ̀sẹ̀ wàálẹ̀ á lọ ọ̀dọ̀ anabi ìwọ làkọ́kọ́ ẹni tọ́lọ̀ ń kọ́ran níṣẹ́ á lọ ọ̀dọ̀ kànábì ibrahima áńtà khalilu láì á lọ musa lọ ọ̀dọ̀ isa gbogbo àwọn ọlọ́run kí ni wọ́n sọ nafsi nọ́ọ̀sì emi emi, ẹ̀mí mi ilé ìjọmọ ẹni jára ẹni tàlákọ́ yanjú tara ẹni làákọ́ It was only our noble prophet Muhammad sallallahu alayhi wa sallam anabi nìkan ló wà nínú àdíìsì yẹn pé yóò wà lọ bọ́lọ̀. àṣẹ tọrọ bá tọrọ gbóná tán àwọn ọ̀tá wọn ló kùbi tó gbégbá àwọn eléṣù wọn dáwọ́ jọlé ọ lórí ìjẹ́ ẹ̀mú rẹ ó nira wọ́n dọ̀ọ́dúró níbi iṣẹ́ ìyàwó rẹ ó níṣòro ìwọ gangan ó àwọn ọmọ wọn níṣòro àwọn òbí rẹ wọn níṣòro bó o déwájú ìṣòro ẹ̀yìn wàhálà níbẹ̀ kí ni wàá ọba ti ṣe sùúrù tán wàá wá máa ṣe náà fìlà tó fi máa wá súnmọ́ ọlọ́run tó fi máa sọ̀rọ̀ nǹkan ọ̀fẹ́ ó forí kalẹ̀ fọ́lọ̀ nǹkan rẹ̀ kése. anábì sallallahu alaihi kákò sọ pé yáàrú yàkọ̀ yúmọ̀ anábì máa kọ́ ṣùgbọ́n lórí àdúà ní kákọ̀ lọ fi fọ́lọ́ ńgbọ̀ bá fi fọ́lọ́ tán wà wá bẹ̀ lọ́hùn wà á anábì ọ wà forí kalẹ̀ kése ìwọ ọlọ́run ọlọ́run ni wa ànábì eré fara sáka ọ̀wà górí dìde ńlẹ̀ sùjúùdù tó ṣe ìtófàwọ̀ ọlọ́run ìsàlùtòótọ́ béèrè tó o bá ń fẹ́ àwọn ọlọ́run bó kan wáṣfàtù ṣáfà sí pẹ̀lú ní àgbàpẹ̀ rẹ. wọ́n sẹ́yìn inú ọ̀bẹ sọ́dúrì wọ́n sọ́lá wàhínà alákàbẹ́ rọ̀tún ní ilá alálùkọ́ṣù. ọlọ́ọ̀níṣẹ́ wá ráwọn tí ó lè lo nǹkan méjì yìí àwọn tó ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ẹni ọlọ́run tòótọ́ àwọn náà ni àwọn wọ́wọ́ làwọn yẹn àlẹ́bí iná yàgò núná ánàhùn mọ́lá kú rọ́bì wà ánàhùn ilẹ̀ yìí rọ̀jìrú àtàwọn tí wọ́n màmá dájú ó rinlẹ̀ nínú ẹ̀mí wọn wọ́n mà tọkàn tẹ̀mí pé àwọn ọlọ pàdé ọlọ́run táwọn bá kú tán táwọn bá kú tán àwọn ọkọ̀ ló sẹ̀mí ààyè kan nínú sàárè wọ́n á wá gbé àwọn dìde kálukọ́ wàá ṣèṣì ránṣẹ́ níwájú ọlọ́run ọba àwọn yìí ni wọ́n ò lè máa wá ràn lọ́wọ́ lọ ọlọ́run bí sọ́búrì wà sọ́lá irú àwọn yìí wọ́n sì máa mọ dájú anáhùn ilé yìí rọ̀ jẹ́rú pọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá làwọn ò fẹ́ rí padà sí. tá a bá wá gbàgbé lọ́dún tó lọ yẹn a ka ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tá a ti ń sọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì ìbọ̀ ọlọ́run tó wá padà sórí ọ̀rọ̀ wọn àwọn ọmọ ìsírẹ́lì ọ̀rọ̀ wọn pọ̀ a ti ṣàlàyé pé aláyàkókò ìnàkí ni wọn. àwọn ọmọ ìsírẹ́lì agbẹ́rùgbọ́nrí ni wọn. àwọn ọmọ ìsírẹ́lì olùpa ànábì ọlọ́run ni wọn. àwọn ọmọ ìsírẹ́lì olùjọra ẹni lójú ni wọ́n àwọn ọmọ ìsírẹ́lì wọ́n nímọ̀ wọn à ń lò àwọn ọmọ Ísírẹ́lì èèyàn bú ni wọ́n tí wọ́n fẹ́ gbòòrùn ẹlòmíì àfàwọn nìkan àwọn ọmọ Ísírẹ́lì aláìmoore tọ́lọ́hún ọba ṣe fún wọn ni wọ́n àwọn ọmọ Ísírẹ́lì olùkọ́ tọ́lọ́hún agbẹ́rùgbẹ̀rí ni wọ́n ọlọ́run ọba wa ń sọ fún wọn pé yáàbá sọ̀rọ̀ yìí mo tún pẹ̀yìn ọmọ Ísírẹ́lì ẹ̀yìn ọmọ bànú Ísírẹ́lì ẹ̀yin israẹlaìtì a tún pè yín udukuru ní màtí àlẹ́ tí àníhámútu àlẹ́ ikùn ẹ wá rántí ìdẹ̀ra èmi ọlọ́run ọba tí mo ṣe fún yín ẹ rántí ìkẹ́ èmi ọlọ́run ọba lórí yín ẹ rántí àánú tí mo ṣe fẹ̀yìn ọmọ ìsírẹ́lì nígbà tẹ́ ń sẹ̀mí láyé ẹ rántí o ara oore tẹ̀mí ọlọ́run ọba wá ṣe fún yín وأني فضلتكم على العالمين mo wá gbọ́lá fún yín ju gbogbo àwọn èèyàn tẹ́ ẹjọ́ ń sẹ̀mí láyé tiyín lọ torí àwọn kan máa ń àyà yìí tú ọlọ́run ni mo gbọ́lá yín ọmọ wà láyé àwọn gbogbo ń bẹ lọ <clears throat> sọ wá rí lẹ́yìn ìjọ ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tọ́lọ̀ ń tó wá gbọ́lá fún mọ́ tó dàbí àwa tá a jẹ́ ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni tí ó jẹ́ káwọ́ ọmọ lóore ọlọ́run ọba ti nìkan lọ́lọ́run ọba ọgbẹ̀sìn wa. torí pé iná dínà ẹ̀ńdà lọ́ọ̀yì àlè ìsìláàmù ti dájúdájú ní ti ń jẹ́sìn lọ́dọ̀ ọlọ òun ìsìláàmù wà máa ń yábùtà rí igọ́ ìrọ̀lẹ̀ ìsìláàmù bí iná ẹ bá lọ wá nǹkan mìíràn lẹ́yìn ẹ̀sìn ìsìláàmù ẹ bá sọ pé tó òun ò ìsìláàmù òun wá mẹ́rẹ̀kù kìrìsìtẹ́nìtì tó òun lọ́sọ́dọ̀ òun wá wọ́ndà lọ́sọ́dọ̀ àwọn OPC ọba kọ ìsìláàmù irú ẹni yẹn wàhùwà fẹ́lá àkìrátì mínàlá kàásìrì ara àwọn tí ó ṣòfò tí ó ráre lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run mẹ́jẹ á ṣòfò ń tiwa tó bá wá rí bẹ́ẹ̀ àfáà wa ibnu kẹfẹ́ẹ̀r ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní ọlọ́run ọba àlejò ọlá ó rán àwọn ọmọ ìsírẹ́lì ó rán wọn létí pẹ̀lú àwọn àdẹ̀kùn tó ṣe fáwọn bàbá bàbá wọn wá àsìláàtì àtàwọn tó ti ṣáájú wọn lọ nínú àwọn tó jẹ́ sálàfù fáwọn náà kí wá ní tọ́lọ̀ wọn bá ṣe nínú oore fún wọn àṣé aróore ọlọ́run náà ni pé mini ìrísàálì rúsùlì mini um jama ẹjẹ́ àgbọ̀ tọ́lọ̀ wọn bá ń sọ yé àṣó oore ni kọ́lọ̀ wọn bó mú ànábì dìde láàrin èèyàn ẹ̀yin tọ́lọ̀ ń bá sànú fámìlì tìyín náà ọba máa fa súnlẹ̀ dìde tí wá ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yà agbárùkù mọ́ ẹ̀yà akun lọ́wọ́ kẹ́ ẹ má kìí ta kẹ́ ẹ ta kó kẹ́ ẹ lè rí ìyọ̀nù ọlọ́run bọ́yẹ̀ ju àwọn èèyàn àsìkò wọn ó gbé ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ dìde lára wọn wà ìnzáàlì kútúbì àlẹ́ yìí ọlọ́run tó wá sọ àìmọye kalẹ̀ báwọn ọmọ ìsírẹ́lì tá a bá ń sọ̀rọ̀ àwọn tírà tó jẹ́ alùkútúbù sàmàwíyà alìmùnáńzálà alálà ìwà ọba sọ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọmọ ìsírẹ́lì yìí náà ni wàhálà sá min ali zamani yi awon olohun wa so re fun yin agbola fun yin ju awon ijo mi yin lo ninu awon ijo ti won be lasiko yin afa ni to ba wa ri be pelu gbogbo re ta se fun yi o o ye ke wa ma dupe fi mi olo o ye ke ma jo se fi mi olo o ye gba awọn anabi yi gbo wa ani fa gbo ni tuku aláàlámìn èmi ọlọ́run wá sàyín lẹ́sà mo ṣe yín lóore mo gbọ́lá fún yín pẹ̀lú pé mo ṣe nǹkan méjì tí ò kọ́mọ̀ fún yín mo gbé àwọn èèyàn dìde nínú ẹ̀yin ọmọ Ísírẹ́lì wọ́n jànà bí mi mo tún sọ tírà kalẹ̀ láàrin yín tẹ́ ẹ bá wọ àárín ọlọ́run ọba ànùbú wà ni tó náà bí mọ̀ ara oore tó tóbi òun ni kéèyàn ọlọ oore yẹn lọ́lọ́wọ́ bá wá àwọn ọmọ Ísírẹ́lì wọn àmọ́ oore ara oore tó tóbi òun ni tíra ọlọ́run kéèyàn ọmọ kó sì máa lò ó àṣepé èèyàn bá jó lówó owó rẹ̀ náà fi ń rọ̀nù ayé kì í wá ṣe mùsùlùmí ọlọ́run wàláì kò lóore tọ́mọ ọdún márùn mẹ́fà méje mẹ́jọ tí ń sin lọ́run ọba tó ń ṣe kólé wà tó ń ṣe la ilaha ìyẹn mọ̀ wípé ọ̀gá oore ọba ṣe fáwọn ọmọ pẹ̀lú gbogbo ànábì dìde láàrin wọn ó dẹ̀ sọ tírà kalẹ̀ láàrin wọn. bàbá Muhammad ọlọ́run ọba àlékè ọlá bá ní san wọ́n bàbá ń fún wa nínú tẹ̀síìrì ti wọn lọ́lọ́run ọba ní mo pẹ̀yìn ọmọ ìsírẹ́lì ẹran rántí ìdẹ̀ra èmi ọlọ́ ìdẹ̀ra èmi ọba ọba ọlá ẹ máa rántí lẹ́nu lẹ́nu yín ẹ máa fẹ̀mí sí mi ọlọ́run lọ́kàn yín ẹ máa fẹ̀mí ìmoore ẹ máa fi hàn sẹ́mi ọlọ bàbá ní pẹ́sẹ̀ ráhùn rẹ̀ ìwà pọ̀ wọ́n ní lára rẹ̀ òun lèyí tí anábì wọn Mùsá aléìsọ́láàtù wọ̀sálàm tí í ṣe anábì tiwa táwa gbàgbọ́ àwọn náà gbanábì wa Muhammadu gbọ́ sọlọ́lá àlùwàsálàm àwa gba Ìsá gbọ́ àgbà Musa gbọ́ àgbà Ibrahim gbọ́ láàánú fàrẹ̀kù bẹ̀yìnà áhàdẹ̀ awa olóṣòlẹ̀ àwọn òṣòpinya láàrin àwọn anabi ọlọ gbogbo wọn ànábì tiwa ni ẹ má ní mi ò tiẹ̀ gba Mósè yẹn mo gba Jesus yẹn mo gba Abrahamu gbọ a sọ fún ọ pé lásìtà mùsùlùmí ṣe mùsùlùmí òdodo torí pé o ti àwọn èso ṣùgbọ́n táwàá jẹ́ òyìnbó ayé ni pé anábì wa sallallahu alaihi wasallam òun la kẹ́yìn dégbẹ̀gbọ́n òfin tó mú wá kùránì tó mú wá náà ṣe kán lè lè jẹ́ ní ó ti pa gbogbo ń tọ́ lọ ṣáájú rẹ̀. bàbá sọ́lẹ̀ àlù fẹ́mìn ọlọ́run bá níyọ́nú sí wọn wọ́n ní lára àwọn oore tọ́lọ̀ ń ṣe fún wọn yẹn òun ni tánàbì mú ń sa ran wọn létí nínú suratul Maida áyà 20 ó ní pé ó kúrú ní mọ́tà lọ́ọ̀yà alaykum ẹ̀yin ọmọ Ísírẹ́lì torí para wọn náà lànàbí wa Musa mọ̀ọ́nà yín létí ibi jà á là fi kún àǹbíyá ẹran tí ń gbà tọ́lọ̀ ọba mú jáde lára yín àwọn ànábì ọlọ wàjà á là kún mọ̀lùkà ọlọ́run wá sí ní lọ́ba kings wà yóò ti ọwọ́ àfọyín ní tí ò fẹ́ nìkankan tó bá wá rí bẹ́ẹ̀ wáyíyà ni'amun di dìníyà tó ń wà dùnìyàwíyà bàbá sọ́lẹ̀ àlòfẹ́ mìíràn ọlọ́run bá ní sanwó-ẹ̀lẹ̀ sàn rí wọ́n láwọn orí tọ́lọ̀ ti báwọn ọmọ Ísírẹ́lì yìí orí ńlá ni èyí tọ́jú ọmọ tọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà èyí tọ́jú ọmọ tayé ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara tọ̀run tọ́jẹ́ fẹ̀sìn òun ni pé ìdíjà àlà fi kọ́ máa bíyà àmú ànábì jáde nínú yín orí ọ̀run ni orí ẹ̀sìn ni bákan náà orí tayé wàjà alákùnmúlúkà àwa àṣeyín lọ́ba téèyàn bá jọba tí ń darí ayé nǹkan ọmọ rọ̀sọ̀mù sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ralẹ̀ wọn ni ẹlọ rọ́ba ẹbẹ́ ń ṣe nǹkan báyìí ẹlọ rọ́ba nǹkan báyìí tó ń kọ́ ẹlọ dá sí ẹjẹ́ kọ́bọ̀ ọ́ dá ya nǹkan tó wọ́n mọ̀ yà àwọn ọba tó influence ọba láti fi ọlọ́run bá wá níwájú alákùnmùlú ká wàá bá fún mọ́ lọ́mú yóò sí àdámínà láàlámí ìta àwa ṣe fáwọn ẹ̀dọ́ ọlọ́run kan rí láyé àwọn ọlọ́run ọba aṣe fún yín bàbá ní àṣẹ jàǹtùkún afdọ́là mínírẹ́rì kún mọ wá fèyín lẹ́ni tó lóore ju àwọn tó yàtọ̀ sí yín lọ wọ́n ní wàlùmọ̀rọ́ọ̀bù àṣẹ ń tá àgbàlérò álámù zamani yìí ni ẹ má ṣe ní sè àwọn ọmọ Ísírẹ́lì olóore táwọn àtàwọn ajẹ́ mùsùlùmí nígbà tiwọn àwọn náà lóore jù ní nígbà ayé wọn òun ni bàbá ní tàbá wá ń sọ̀rọ̀ alam tàbá ní alamin òun ni plural wọ́n ní tí ń jẹ́bẹ̀ ní kúlù mọ́ ń sí wà lọ gbogbo ń tọ́ bá ti yàtọ̀ sọ́nà fàwọ́ alam tàbá sọ̀rọ̀ sánmà alam ilẹ̀ alam ilé alam òkè alam omi alam ẹja alam ẹyẹ alam ẹran alam àǹjẹ̀nú alam àwátáàjẹ́ èèyàn alam a bá wá kó gbogbo ẹ̀pọ̀ alhamdulillahi rabbil Alami àti gbogbo àgbáyé nǹkan ti ń bẹ ẹ̀fán alamu ni àgbáyé ẹ̀fọn àgbáyé kan ni àgbáyé ẹja àgbáyé kan ni àgbáyé ẹyẹ àgbáyé kan ni àgbáyé àwa èèyàn àgbáyé kan ni àgbáyé àǹjànù àgbáyé kan ni àgbáyé àwọn koríko àgbáyé kan ni àgbáyé omi àgbáyé kan ni àgbáyé àwọn obìnrin àgbáyé kan ni àgbáyé mọ́tò àgbáyé kan ni àgbáyé ilé gbogbo ń tẹ́ ẹ rí ẹ máa sọ wá a ní ìfọ̀bọ̀lẹ̀ tó kàn àlàálàálà àṣẹ nígbà ayé tiyín gbogbo àwọn tó já sí wípé wọ́n ń bẹ yàtọ̀ sẹ́mi ọlọ́run mo gbọ́lá fún yín jù wọn lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn nàbí àsálà ń fi dé àwa lọ́lọ́run ọba ló gbọ́lá fún jù bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ fàyínà làálàm mínà àyàtì láì subhanahu wa ta'ala àdáàlà aláàkàmọ́lẹ̀ ilmi yìí wọ́n ní sẹ́ rí gbogbo àwọn àgbáyé tá a wá ń wò yẹn ọ ń tọ́ka sí wọn lára àmì ọlọ́run ni ara wonders ara signs of Allah tó ń júwe sí pé ọlọ́run ọba kàmọ́lẹ̀ ilmi yìí àdáàlà aláàkàmọ́lẹ̀ ilmi yìí ọ wá ń sọ fún wa pé ìmọ̀ ọlọ́run ọba is an absolute and perfect knowledge ìmọ̀ tó jẹ́ pé all encompassing ìmọ̀ tó kó gbogbo nǹkan sínú wà láàyè téèyàn bá yín mú ọlọ́run mọ̀ tó jẹ́ ó yín mú téèyàn bá ranjú ọlọ́run mọ̀ tó jẹ́ ó téèyàn bá ọlọ́run mọ̀ tó jẹ́ so ìtọ́fà so ọlọ́run mọ̀ téèyàn bá jẹun ìgbì oúnjẹ tó ti jẹ ìlú tó ti gbìn ọlọ́run ọba ọba mi ilẹ̀ bolómi yẹn ti wá o àáfàá aláàgbọ́dọ̀ gbọ́ ilé yìí wà kódírọ́tì yìí àṣebá afẹ́ ń sọ pé àwọn àgbáyé yìí ó tún tọ́ka sí pípé agbára ọlọ wà sòlítọ́ọ̀nì yìí ìjọba ọlọ́run lórí gbogbo nǹkan wà hikimati yìí ọgbọ́n ìjìnlẹ̀ ọlọ́run ọba mímọ́ á ní rùrùlì àti tó tó yàtọ̀ sílẹ̀ nínú àwọn tí wọ́n máa fi nìkan àwọn tọ́lọ̀ máa ń ṣe òun lélẹ̀ bàbá wa Muhammad wọ́n láyà tá a kí làwọn àfàwà ìdù làáyà àwọn àǹfààní wo la rí ń bẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ annahu yajibu ala bani isra'ila an yadhkuru ni'mata Allahi alayhim fayakumu bi shukriha àsọ̀rọ̀ yẹn lọ jẹ́ fáwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n lọ mà ká máa rántí ìdẹ̀ra oore tọ́lọ́run ọba se fún wọn kán dẹ̀ máa dúpẹ́ rẹ̀ bákan náà ní wípé àáfàá ni wà mí ṣúkúrì á ara pé wọ́n wá ń dúpẹ́ kọ́lọ̀ ń sàwọn lóore ayíyà sábì ọ̀rú Muhammadan sallallahu alaihi wasallam bàbá mọ̀ sọ́lá lùfẹ̀mín wọ́n lára ẹ̀ náà ni wípé ká máa wa Muhammad ọlọ́mbà àwọn jù là ń sọ yìí ọmọ là ń ara pé wọ́n ń dúpẹ́ ni ká máa tẹ̀lé súnà tó wá jẹ́ mùsùlùmí òun fi súnà ànábì sallallahu alaihi wasallam mo fi ń ṣeré ìwọ ò súnà àsóòmò orí ọlọ́run ọba wà mí ní lára rẹ̀ ìdíàrú anna ábì nìrìmà lámútá sí ibì kẹsì bì wà lábì wà lábì irísì ánì àbà yìí wà yìí àbì láàyè yìí bàbá ní sẹ́wàá ra tó sọ tíra kalẹ̀ fún wọn kèé ṣe pé ṣẹ́ wọn àṣetọ́lọ́ bá ṣe ìwọ náà lóore wà máa bí kọ́mẹ̀ nírìnà tí ń famina lọ. àṣẹ ńtọ́ bá ṣẹlẹ̀ sáwa náà nínú oore wà láì dàpọ́lọ̀ wọn ọba ni ọlọ́run fún ọlọ́pọlọ ọmọwé ọmọkéw wà láì mọ́jọ rẹ̀ lójú ọlọ́run ọba ni ọlọ́run fún ọlẹ́wà wá fáìn táwọn èèyàn bá rí ọ wọn lè máa fi àmàlà kan ara rẹ kán wá máa fi gbé ọ kán fi ara rẹ bẹ kán fi máa gbámàlà àti bùkún sọ̀rọ̀ kán ní ara rẹ ìdúbàjẹ́ bàjẹ́ ọlọ́run bá dọ̀ ọtọ́ fáìn bẹ́ẹ̀ jọrọ lójú ọlọ́run ló fún ọ ń bá dọ̀ ọlọ́pọlọ sábà ní àbí wọ́n ní wá sí ọmọ̀rọ̀ àwọn èèyàn máa ń gbádùn jọrọ lójú ọlọ́run lè gba rẹ tó ò ní ró ọlọ́run lè gbọ́pọlọ rẹ tó ọmọ sọ̀sọ́ fún sọ ọlọ́run lè gbà láti ara rẹ tó nílé fóònù lé àti gbogbo ń tọ́lọ̀ ọba ṣe fún wa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá nínú òdì. bàbá tó ń sọ fún wa wà mí ní a àṣẹ wà mí ń fà wá ìdìlà áyà nínú àwọn àǹfààní tá a ṣe nínú áyà yìí ánàbà ní ìsọ̀rọ̀ ìlà ẹ̀ ọmọ ìsírẹ́lì afdọ́lù làálàm fi zamani yìí àwọn náà lóore jù nígbà ayé wọn lẹ́kọ́ lè yí sàálà nítorí ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ pé wà á ní ìfàbọ̀lì tùkọ́m alálàálámìn alẹ́mi ọlọ́run ọba èmi ni mo gbọ́lá fún yín èmi ni mo sàánú yín lórí àwọn àgbáyé tó kù nígbà àti yín mo jẹ́ ẹ lọ́lá jù wọn lọ bàbá nígbẹ̀lẹ̀ àmì náà fi dálé kàlùwà um alùlẹ̀ ìmáàni torí pé níjọ́ tá à ń sọ yìí àwọn anágbọ́ ọlọ́run ọba gbọ́ wàlìdáálíkà kùtìbà làwọn ń ná sùrù aláàdáyé àlàmálẹ́kọ̀ bàbá ní ọba àlékè ọlá ṣe fún wọn lọ́wọ́ lórí àwọn ọ̀tá àwọn gan tí wọ́n tún rò báwọn alágbára ni nínú àwọn ọ̀tá tán bá wọn fínra ọ̀kan nínú wọn ni fìràáù tí ń pa bí ìgbà téèyàn ń pa bí ìgbà téèyàn ń pẹ̀fọn ọlọ́run ó ṣe wọ́n lóore ọwà ni ó dínkù lólé arúgbọ́lì mọ́kọ́ dásátà aláti kàtàbà lọ́ọ̀ọ́ làkùn ẹ wọ inú ilẹ̀ mímọ́ yìí èyí náà ní Palestine ibi tí baitul makdis mọ́sálásí ẹlẹ́kẹta nínú Islam ibi tó wà tọ́lọ̀ ti sọ pé yìí náà lẹ́ẹ̀bàrà dòdò ẹ̀ bàbá ní wàlà arúgbọ́lì mọ́kọ́ dásà tí a Palestine bàbá nílẹ̀ mímọ́ yẹn náà ní Palestine wàyí náà máa katábà lọ́wù arúgbó falasin libani israẹla sí áàdì musa wọn lọ́lọ́ọ́ fẹ́ kan ti kọ́ látàyé ànábì musa pé ilẹ̀ falasin àwọn ọmọ israẹli náà lónìí lẹ́ánà ó mọ lọ́ọ̀yù sọ̀lẹ̀ torí páwọn ni wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n ń sin lọ́ọ̀ tán jẹ́ mùsùlùmí òdodo tán gbà nábì gbọ́ngbà yẹn ọlọ́run bá wá ń sọ pé wàlàkọ́dí kàtàbùnà fi zàbó mímbá dè zikiri anna lárúdọ yẹrí tó a ìbádé àsọ̀lùwò ọlọ́lọ́wà náà tá a ti ṣe lọ́ràn yẹn tá ti ṣàlàyé ẹ̀ ti kọ sínú lẹ́yìn ìgbà ti sọ níbi ìtọ́jọmọ́ àdíkírù èyí tí í ṣe ìrántí ọlọ tó ń jẹ́ tíra ọlọ́run ọba anna làárúbọ̀ pé dájúdájú ilẹ̀ yẹ̀rí ìbáde àwọn ẹrúsìn olùtẹ̀láwọn ànábì àwọn ni wọ́n jogún bákan náà anábì musa ń sọ báwọn èèyàn rẹ̀ pé iná lárúbọ̀ lè láàyè yòrífù amáyà ṣáù mí ní ìbáàdì yìí fẹ́ẹ̀rí ilẹ̀ tẹ̀ ń wò yẹn ọlọ́run máa jogún ẹ̀fẹ́ ni tó bá wù nínú àwọn àwọn ẹrúsìn ọlọ́run wà tú àṣẹ ìkágun re tàwọn ẹni ọlọ́run ọba àwọn tó bá wá páyọ̀ ọlọ́run ni wọ́n máa jogún ilẹ̀ falẹ́sìn ṣùgbọ́n àwọn ọmọ ìsírẹ́là lónìí wọn à lẹ́tọ̀ọ́ sílẹ̀ yìí mọ́ torí pé lẹ́hánà ńlá ìsúmínà ìbáàdì láàyè sọ̀rọ̀ yìí torí wọn èé sẹ́ni ọlọ́run kọ́jẹ́ nire ẹ̀rí pé tá a bá wọn tẹ̀lé lágbàáyé lónìí ilẹ̀ falẹ́sìn wà nínú tó ń dá wàhálà alẹ́ lágbàáyé torí pé àwọn ọ̀tá ọlọ́run yẹn àwọn náà fẹ́ gbà àwọn olùbẹ̀rù ọlọ́run ló sì yẹ kan ní bàbá ní àmọ́ fi wá fi Musa ṣùgbọ́n láyé ànábì Musa fàkánú áwùlábì amin aliha àwọn náà lẹ́tọ̀ọ́ sí àwọn tó ń gbénú ẹ̀ lọ torí pé wọ́n ti kọ́ ó sì ti wà nínú tọ́lọ́ ti ṣe pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nígbà tí Islam dé tọ́lọ́ ń gbà nábì sallallahu alaihi wasallam dìde tọ́wọ́ á jẹ́ kóhun lẹni èèyàn tó lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ yìí jù àwọn tó sì lẹ́tọ̀ọ́ sí jù náà làwọn mùsùlùmí kì í ṣe lárúbáwá bàbá sọ́lù tèmi ló sọ̀rọ̀ wọ́n ní sẹ́rí ilẹ̀ Palestine yẹn ọ̀rọ̀ Islam ni kì sọ́rọ̀ Arab àwa jẹ́ mùsùlùmí sí ilẹ̀ wa ọlọ́wọ́ bó sì gbà fún wa lọ́wọ́ àwọn ní tí ń lọ́wọ́ wọn bàbá ní kò sẹ́lòmíì tó tún lẹ́tọ̀ọ́ sí lọ pẹ̀lú ròyìn bá sọ bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ bàbá ní lárúbáwá wà ní àlàárọ̀ tí bàbá nínú tí mo rò lárúbáwọ̀ ọba jàjàjà lórí Palestine wọn lè wíìnì nínú tí mi rò nípa àtidálẹ̀ Palestine padà pẹ̀lú ókọ pé ká máa fókọ lárúbáwá jà bàbá ní kò sí rọrùn kọjá sí wípé kí ni o àwà arílẹ̀ yẹn dá padà àti pẹ̀lú ókọ Islam tá a bá ní Islam lónìí lẹ́yìn Islam la fẹ́ gbà fún torí mọ́sálásí tó wà ń bẹ̀ kìí ṣe mọ́sálásí lárúbáwá mọ́sálásí kíni àwa mùsùlùmí ni jama tabawa láyé tí bàbá sọ́lù fi èmi nù ṣe nítorí ọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì tí wọn ò mọ orí ọlọ́run òun náà ni ara tá máa ń ṣe nìyẹn wọ́n máa ń jẹ gàba lórí ilẹ̀ onílẹ̀ wọ́n máa ń gba ilẹ̀ onílẹ̀ wọ́n máa ń gba tí èsè tiwọn lọ́nà ẹ̀tọ́ wọ́n wá jẹ́ káyé ó kún fún àìṣedéédé wọ́n jẹ́ káyé ó kún fòjòrò fún ìmọ̀ yanra ẹni jẹ ìmọ̀ àtàjẹ sílẹ̀ ìmọ̀ dá wàhálà alẹ̀ ìmọ̀ dárúkẹ̀ sílẹ̀ bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ lọ ọmọ o bó ṣe wà nínú ìjọ ọ̀gbìn ìdí àlùkìyàmọ̀ ò ní tó àtàyò kọ́tílà mùsùlùmí náà yahuda àwa mùsùlùmí ó yahudi wọn mú nǹkan lẹ̀ á jọbára wa fa sùúrùtù kí ni tí ó wà á ṣẹlẹ̀ fàyàkútùlù wúmọ́lì mùsùlùmí náà ni àláyà àsìkò náà ń bọ̀ àsìkò náà ṣe bàbá ní débi pé àtàyè jí àlìyàwòdì mi ń wàrọ̀ ilẹ̀ hajà àwọn yahudi ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ lẹ́ni gèbèrè gèbèrè ọ̀bẹ kú wọn máa wá sáfẹ́yìn òkúta wà ṣájà wọn máa sáfẹ́yìn èjì fàyẹ̀kú lùlẹ̀ ọlọ́wọ́ àwẹ̀jẹ́ ọlọ́wọ́ wọn ìdíwá ti ń sá wọn àmọ́ sáfẹ́yìn igi tí ìwọ gi mọ́jà mùsùlùmí ti ń bẹ̀rù rí ni o ìwọ òkúta jọ torí ọlọ́wọ́ àwọn mùsùlùmí ni o wọ́n bẹ́ẹ̀ pa mí ni o wọ́n ti bẹ́ẹ̀ pa wá pa wọ́n ti pa àwọn akẹ́jì mi lánàá o anábì sọ́lá ọlọ́ àlọ́ sọ́lá ó ní fàyẹ̀kúlù lẹ́hájà àwùṣájà yá mùsùlùmù yá abúdàlọ́yì hàzá yahudi yón khalfi fataal fàkìtúlíhù Allahu Akbar sọ́ra àwọn Yẹ̀húdí wọ́n bá di sí iye máa gbọ́ mi dáadáa àti gí àti gbogbo nǹkan rí kan sáájú ìjọ náà sọ bí ìgbà tó ọlọ bẹ́ẹ̀ nìkan tó lè jọ torí ọlọ́dún mi. ọlọ́pàá ọlọ́pàá ọ̀daràn tẹ́ wá ọ̀dọ̀

anábì fọlọ́run búra pé sẹ́ẹ̀rí láyé smaru bí nínú ààbì ìlú mọ̀ yahudi yún wà lánà sàrà ní yún nínú òjò yìí lẹ́yìn ti bá nàbí wa muhammad sallallahu alaihi jẹ́ ni jíù lọ́jẹ́ ni kò ní gbọ́ nípa islam sí islam kú kan ọmọ aná ọmọ aná ọmọ aná òun ọlọ́run mọ̀ ṣe ẹ wá rí igi òkúta yóò máa ní yá muslim ìrẹ mùsùlùmí tó lọ kò ní sọ pé yá arab kò ní sọ pé ìrẹ lárúbáwá kò ní sọ pé yá ìfúrẹ́kì ìrẹ ọmọ áfíríkà kò ní sọ pé yá gàrbí ìwọ ọmọ ìlú kò ní sọ bẹ́ẹ̀ kí ni ó sọ yá muslimun yá abúdàlọ́hì ìrẹ mùsùlùmí tó ń sin lọ ìrẹ ẹrú ọlọ́run ọba tó bá wá rí bẹ́ẹ̀ fàáàlì jọ torí ọlọ́run máa bọ̀ yẹ̀wúdí kan rèé o ábá yẹ̀wúdí yọ khalifi yẹ̀wúdí kan ti sápa mẹ́sẹ́yìn èmi fàfitó léhò jọba ń sorí ẹ̀ kalẹ̀ ìwọ tó bá lọ ṣe nǹkan ní lẹ́yìn ẹ̀sìn Islam ọ̀daràn wájú ọlọ́run ọlọ́run àbẹ̀ ọgbà àwọn tó ti sọ̀kò lọ́nà mùsùlùmí bá ní sọ́wọ́n di mùsùlùmí òdodo padà àwọn tí èsè mùsùlùmí tẹ́lẹ̀ bá ní jẹ́ kí Islam yí wọn awata tá a wá ń ìsìláàmù lónìí mọ́jì ákàndùn ayé wa síbi yẹ̀wúdí mọ́jì ákàndùn ẹ̀ síbi nàṣàrà mọ́jì ákàndùn ẹ̀ síbi bídíà mọ́jì ákàndùn ẹ̀ síbi nífàtì wà kúfúrú wà ṣíríkì ọlọ́run wa jẹ́ oun ní mùsùlùmí òdodo anábì ní àyàfi ẹyọ làwọn yẹ̀wúdí ń <laughs> wọ́n ti rí pé ní ò ní sàtìrí àwọn ṣùgbọ́n a sọ fún wọn pé ẹ̀dí mòdò ẹ̀dí mòdò wà láìpẹ́ ẹ igi garcard two hundred trillion kò tọ́lọ̀ ń wó láàrin ìṣẹ́jú méjì abáta yìí ti mọ̀ parọ́ atẹ́gùn ọ̀kẹ̀fẹ́ yóò tẹ̀sẹ̀ so látẹ́gùn tó fẹ́ yẹn gbogbo ogi ẹni ó sì wú ó sì wò bá tàbí bẹ́ẹ̀ kọ́ kọ́ lọ́wọ́ rẹ́ná sí láti sánmà gbogbo gigarikadu kárìkọ́dù yìí àti jónátà tàbí bẹ́ẹ̀ kọ́ igi kárìkádù àti gbẹ ẹsẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ igi àti pa àyàn ànábì ní pé gigarikadu yẹn nìkan òun ni òní ń tú àṣírí àwọn àyẹ̀wò bàbá wa pèsè rí fàṣájà wàlàhájà yàdúlù mùsùlùmí náà lálẹ́ yẹ̀wò òun ni tọ́ka bí yẹ̀wò bá wà wa. yóò máa ní yá Abdallah pẹ̀lú pé à ń sin lọ́hún ó kọ ìsin lọ́hún wa yóò máa ní muslim pẹ̀lú pàǹsẹ̀ islam wà rọ̀ṣúlù yaqul yuqatilu al-muslimuna al-yahuda àwa tá a wá jẹ́ mùsùlùmí ó máa gé orí àwọn yẹ̀wúdí wà lámú yaqul al-arab kò sọ pé alárúbáwá ni ó máa bá yẹ̀wúdí jà tí ó fi lè wí àti tó bá níbi ọlọ́run bá ní fa mọ́sálásí padà mọ́sálásí àwa mùsùlùmí ni bàbá ní wàlẹ̀ ọ́gá àkùl ìnànà bàbá níṣẹ́ rí àwa àwa ò ní dájọ́ lórí àwọn yẹ̀wúdí àbí ká sọ pé a fẹ́ gbógun tì wọ́n àbí ká sọ wípé a fẹ́ jẹjàlé wọn lórí pẹ̀lú ọkọ̀ lárúbáwá babaláà lè borí wọn láíláí àti pẹ̀lú ọkọ̀ ìsìláàmù ni babalẹ́ni tó bá fẹ́ kọ́ lọ ka gbólóhùn tó lọ sọ pé wàlàkọ́dí katábúná fi zàbúrì min bá bè díkìrì anna làárọ̀dọ̀ yẹ̀rẹ̀ ètò àìbàdí àṣọ nínú ọlọ́run sọ pé lárúbáwá àwọn ẹrú sí ọlọ́run wọ́n bá jẹ́ nìrí àwọn làwọn ń jogún lẹ́ fún ọlọ́run jẹ́ ajẹ́kan nínú wọn jama tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ẹrú sí ọlọ́run ni ó jogún àwọn náà ni wọ́n sì rìn ìrìn náà táwa náà gbìyànjú kájẹ́kan nínú wọn ẹ jẹ́ ká wá máa tẹ̀síwájú ọlọ́run bá wá ń ṣàlàyé lọ fún wa wọ́n tàkú yáwó máa ń. wọ́n tàkú yáwó máa ń la tẹ̀sí lọ́sùn àlọ́sẹ̀ ìjẹ́rì ha wàrà yòókù balùwẹ̀ ha jàbá àjọ wàrà yòókù balùwẹ̀ ha àdùnnú wàrà òun yóò sọ òun. bàbá ní wípé bàbá wa Ibnu kafir. ọlọ́run bá ní yọ́nú sí wọn bá ní sanwó lẹ́sàn-án rẹ̀. wọ́n ní sẹ́ rí lamọ́dà kára ohun sàálà bí ní àmì yìí àwọ́lá àtọ̀fà aláàdálíkà àtàhàzír ní túlì ní kọ́mì yìí bì yìí yóò mọ̀lẹ̀kìyàmà bàbá ilẹ̀ ti wá sọ ìdẹ̀kan ìdẹ̀ra oore èyí tó ṣe fáwọn yẹ̀wúdí ọwọ́ alẹ́ yẹ̀wúdí ẹjẹ́ kéré ìyẹn ó lọ pé wàtàkù yawman na sí náfsún tó láwọn kèbèrè ń gbà ìmí ọ̀fẹ́ gbà sùlámù mọ wá bẹ̀rù àwọn tó jẹ́ aláyàkókò nàkí inú wọn bí à ìwọ náà gbà àbí kan ò jẹ́ kí àbútọ́lì àbùrìmọ̀tọ́lì wọn àjọ bọ́yá kọ̀ bá gbà wọn kó bá wọn o ọ wà sẹ́rí kò bí ìlànà bàbá àwọn bá rẹ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ayére ojú ayére títà àjọ ń sẹ́wọ̀ láti jọ yìí ọ wà ní ìlànà Muhammadu sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bàbá ẹ̀ ti ẹ̀rí gbóná láìláì lálà kí n bá yín sí pẹ̀lú náà lọ kò rí bí jàmá àfáà ní tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin yẹ̀wú di ẹran tí ọjọ́ yẹn ọjọ́ kan ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyàmà látẹ́jì bí náfúsán annafusin ṣayá wàlá yóò kó bá lómi ní àṣàfà tó wàlá yóò kọ́ lómi ní àdìlò wàlá omi àfi ẹlọ rántí bí ìkẹ́ èmi ọlọ́run ṣe pọ̀ tó ìyá mi náà kí pọ́pọ́ ìyá mi ọlọ́run ó nípa bọ́ ó dì ẹ lọ pọ́jọ́ kan ń bẹ látẹ̀jìzì ìnàfúsùnà ìnàfúsìn ìṣẹ́yẹ a ẹ̀mí kan ò lè wúlò fẹ́mi kan ẹ̀mí kan ò lè la ẹ̀mí kan ẹ̀mí kan ò lè gba ẹ̀mí kan la torí páwọn yẹ̀wúdí wọ́n ní irú ìròrí burúkú wọn làwọn kan nínú àwọn sùfíyà kan tí wọ́n gbà pé àwọn náà má kìí dà díẹ̀ náà wọ́n bà fẹ́ ṣe wà àwọn yọ́ wà á da díẹ̀ ọlọ́mọdé mi ó dọ̀ka bàbá lọ́rùn àwọn wà á dọ̀ka bàbá àbá aláìgbẹ́sẹ̀ yé àwọn wà á da gbàdo ṣé wọ́n wà á da díẹ̀ yọ́ wà ní ọyá abdulazib bọ́ọ̀bì ṣe ń sọ jẹ́ àdùkùdùsù ọyá gbórí ẹ wá mí abdulmalik àdìgún ọyá jẹ́ ń sọ jẹ́ abdulrazak àrùn ọdí ìbúmọ́lọ́wà jama sọ́bálà àkẹ́ ìmú àwọn àjọ wọn wọ́n mọ̀ wá sáwọn jẹ wọ́n mọ̀ wá sáwọn jẹ wọ́n wà gbé ọ̀nà àlìjẹ́nà <laughs> àlìjẹ́nà ọlọ́run adúgbẹ́ tó sí alómọ́gọ̀ tó orí tí èèyàn bá gọ̀ wà lé ò lè jẹ́ pòfẹ́sọ̀ wàá pòfẹ́sọ̀ tí wọ́n gbà pé jésù lọ́lọ́run bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bí èèyàn bá ní làákẹ́ ìsó lè gbàgbé one plus one plus one sí kọ́tò one ṣùgbọ́n èèyàn jẹ́ pòfẹ́sọ̀ wà láìkò ní ó ṣe làákẹ́ tó bá débi àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run adúgbẹ́ lọ́dọ̀ rẹ̀ bàbá ní kéèyàn ó tiẹ̀ wá lọ mọ̀ pé ọjọ́ yìí gan kò tiẹ̀ lè sí pé nìkan fẹ́ gbẹ nìkan làwọn wájú ọlọ́run ọba wàhálà yókù bá lù mí ní àṣàfà sọ̀rọ̀ wá ara èèyàn yìí wọn ní gbà kán àṣàfà àlèyímánù bí ṣàfà mínà àkídátì ahali sunnati wal jamaa ká gbà lẹ́mìí wa ń bẹ àwọn kan ó sì pẹ̀lọ́run àwọn kan ó bá ní bọ́lọ́run sọ̀rọ̀ tọ́rọ̀ òfin ní jásínà àwọn kan ó lọ dìrẹ̀ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ọba àkídá alùsùnà gbà bẹ́ẹ̀ ọkẹ̀ lálàyé ni kì í wá ń ṣe tó ní wọ́n gbì wá òun ni ṣùgbọ́n àwọn kèfèé rí àbá forget wala yuqbalu minha shafa'atun wala yukhadhu minha adilun wàláhùn àsáwọn èèyàn yìí lẹ́yìn pé wọn ò ní wúlò fúnra wọn ìyàwó ò ní wúlò fún wọn ọmọ ò ní wúlò fún wọn bàbá ò lè gbọmọ lẹ̀ ọkọ ò lè gbàyàwó lẹ̀ ìyàwó ò lè gbọmọ àtọkọ lẹ̀ ọkọ ò lè gbàyàwó àtọmọ lẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ò lè gbàra wọn lẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ wàlá yókóbálò mi ní àṣàfà àtún wàlá yókóbù mi ní àádì lọ́hùn wàlá ọ̀hún yóò sọ́rún ọlọ́wọ́ wa nígbà káwọn kèbèrè ó sì pẹ̀ sẹ́ẹ̀rí ilá mẹ́lẹ̀ àdínà làwòrò ọ̀hún wàkọ́ọ́là mọ́dá wàkọ́ọ́là sọ́wọ́ ẹni ọlọ́run bá yọ̀ǹda fún kó sì pẹ̀ ni.

òtún fẹnu sọ̀rọ̀ mọ́tá yìí parẹ́ gbogbo eyín ò fò yọ gbogbo ètè rẹ̀ ọjà pọ̀ mọ́pọlọ máa mú mójú létí gbogbo orí rẹ̀ ọwà rẹ̀ dẹ́rẹ́kẹ́jẹ́ à mẹ́lẹ́kà wọn ò ní gbà pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ irú wọn ò ní sípẹ̀ lọ́rọ̀ pé fàmọ́tà ń fá wúm ṣàfáàtù ṣàfihì ìpè àwọn olùsìpẹ̀ ò ní wúlò fún wọn àwọn gan ò sì ní sípẹ̀ fàmọ́tà náà ní ṣàfihì wà lásọ̀ dí kíná àmìm ọ̀rọ̀ ọ̀fẹ́ náà lọ́lọ́wọ́ bá sọ àtàwọn ááyà mi àtàwọn ááyà mi àtàwọn ááyà mi ìbáyẹn àtàwọn èèyàn kan ń bẹ jẹ́ pé tí wọ́n bá tó wá sípẹ̀ fún wọn ààtùn ní ìgbà náà ọ̀nà méjì ni jàmọ́ ìmẹ́jà á sì gbọ́ alákọ̀ọ́kọ́ ni wọ́n à ní ilé sípẹ̀ ẹlẹ́kejì à tó lè ánà ń máa tún kù fara wọ́n kú sí kẹfẹ́ máa tún mùsùlùkì náà wọ́n kú sẹ́lẹ̀bọ máa tún kù jára wọ́n kú sí olùkọ́tọ́ lọ́run olùkàkótọ́ lọ́run ọba. wàlá yóò kú bá lù mí náà wàlá yúkúbálù mi ní a ṣàfáà tó yúkọ́dù mi ní a adìlọ́hùn wàhálà òun àfáà ní lẹ́yìn pé wọ́n ní gbà wọn wọ́n ní gbà ádìlù wọn àwọn àfáà ní kí ló ń jẹ́ ádìlù ọ̀rọ̀ tó pọ̀ ní àkùwàl àfáà ní wọn a máa pe ádìlù ní fídíà wàlúbádàlù máa wo tí ń jẹ́ ádìlù gangan ní èmi fún àfà ní fìlà òun náà fún mi nírú fìlà yẹn èmi fún ní white and green of the same quantity and quality òun fún mi ní yellow and black sọ ọ̀pá àti nǹkan gbàrọ nìyẹn á sì jìrọ̀ kò sí ń tọ́jọ́ fáwọn ẹ̀yẹ̀wò dí lọ́rùn pé ah, ah, fọ́ọ̀tí náà lòun mọ́ gba okùn wà tó fi wà lùjẹ́ náà yóò wọ̀n tó wọ́n bàbá jìrọ̀ ọlọ́run ní gbà fún wọn wọ́n ti jẹ́bó wọ́n jésù wọ́n jẹ ìbùrún nìyẹn jama sọ ń bá láyé ọ̀rọ̀ mi ọlọ́run láàní tó lè jọ pé ká sì kan fún wọn àbí ká plead on rárá o kódà látọ̀dọ̀ ọlọ ibi tí a ti dúró lẹ́nu òun náà nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ bàbá wa sọ́lé àlòǹtẹ̀ imin àwọn náà dá sí wọ́n ní sẹ́ẹ̀rí tá a bá ní wọ àyà yìí dáadáa ọlọ́run bá ń sọ fáwọn tán jẹ́ yẹ̀wúdí yìí pé ìtẹ́kìdú ikọ́ àsẹ́yìn yẹ̀wúdí ẹ jẹ́ kéré yìí ó lọ pé ìbámọ̀dá dáa yìí yín ẹ̀ẹ́yà tètè wá sọ̀ra níbi ọjọ́ yìí pẹ̀lú kẹ́ ẹ máa pìtì àlẹ̀ ẹ máa múra ọjọ́ yẹn dètọ́ àti ọba ẹ máa kírun ẹ gbà àsálàmù ti ṣe ọlọ́ni ẹ máa gbà àwẹ̀ ẹ máa ṣe torí kíni torí pé lọ́jọ́ yìí ẹ̀mí kan ò lè wúlò fẹ́mi kan bàbá ò lè wúlò fọmọ ìyá ò lè wúlò fọkọ my dear my lover i love you torí fẹsẹ̀ you are the tea of my sugar you are the microphone of my engine you are the iron of my clothes you are the tea nìkan you are the brain of my hair jẹ́ ọmọ àtàn ọ̀jẹ̀ irọ́ ni yàwó mọ̀ yẹ fẹ́ rò márùn-ún mí ní àkèé wà úmì wà bí wà sọ́hìbátì wà bá ní lè kó lè múrẹ̀ mẹ́lẹ̀ omi àwòmá ìdí ṣàánú ìlú yọ́mọ̀ ẹ̀fẹ́ olómarú mínáàkì ọjọ́ tẹ́yìn ọmọ sáfọ́ ọmọ èèyàn wà úmì yí wà bí yọ́ sáfún ìyá àti bàbá rẹ̀ wà sọ́ ìbá ti wà bà ní ìyàwó àtọmọ èèyàn sáfún wọn likuli múre mẹ́ni ọmọ ya ọmọ ìdè ṣàánú ìyókù ní jẹmọ́ tó bá wá rí ti tó ń jọ náà ọlọ́run yá sórí ilé ń jọ náà àfáà ní tó bá wá rí a ti màgbẹ́nì kankan ò lè wúlò fúnra wọn ìyẹn ló jẹ́ kànáà bí òpè àwọn tó jẹ́ fámílì tiẹ̀ ó ní yá ya amadu rasulillahi sallallahu alaihi wasallam láàdínà áńkì la adịla iṣẹ́ yá ìyá sọ̀fíyá jọ torí ọlọ́run gbọ́ mi dáadáa fámílì bàbá mi lọ jẹ́ bàbá mi lọ́mọ lónìí o mi ò lè ràn ọ́ mi ò lè dín nǹkan kan fún ọ o. ya Fatima bintu Rasulillah làágùnà áńkì ṣayá díẹ̀ ń sọ ni màmá mi ni dáàdì mi ló mùsùlámù wọ Mẹ́kà mọ́mì mi ló mùsùlámù wọ Màdínà dáàdì mi ló spread Islam dé Tanzania àwọn náà Islam dé Togo mọ́mì mi Islam Cameroon tọ́ ọ bá ti lè fi òríjínà àtọ́lọ́run sílẹ̀ tó o ṣe mà wípé wà láàáyò kádò ní àdèrò wà láàáhùn yóò sọ́rún àbá ní kálọ̀ ọmọ ó gbogbo ẹni tó bá fẹ́ kí ìsìnkẹ́ anábì ó wúlò fún àwọn nǹkan tá à ń sọ ìkóṣà kíyèsí ẹ dáadáa àbá ní tó bá wá rí bẹ́ẹ̀ á tún wá gbéyẹ̀wò ṣàfáàtù nàbí yìlẹ̀ alìlìjánà àfáà ní ìsìpẹ̀ tánàbí o ṣe oríṣiríṣi ló pé sí alákọ̀ọ́kọ́ anábì o ṣìpẹ̀ pẹ̀lú péwọ̀ ọlọ́run ọba àwọn ọmọ àlìjánà tó já sí gbọ́rọ̀ tiwọn àlìjánà ló máa já sí ọ̀wá ṣàánú mi ìrẹ́ ọlọ́ jẹ́ kí wọ́n wà àlìjánà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà làwọn tó yẹ wọ́n wọ̀ náà ọlọ́run ń bẹ̀ torí wípé ń tọ́bìnrin lè wọ náà ó sórí ìwọ ayérayé nìyẹn kí ni tí ó wà á ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi ó wá ń gbogbo ẹ̀ẹ̀rí gbogbo já sí ó máa lẹ́tọ̀ọ́ sí lọ́rùn lẹ́yìn ìta alákọ̀ọ́kọ́ ń tá a sọ pé ànábì ọbẹ̀ lọ gbogbo ọmọ àlìjánà ọlọ́run jẹ́ kí wọ́n wà àlìjánà òòrùn yìí ti tó wàhálà yìí ti pọ̀ jù ànábì ó tún wá sí pẹ̀ fáwọn tán ti lẹ́tọ̀ọ́ sí náà ọlọ́run ṣàánú mi àwọn ìjọ mi náà ni àwọn tó di mùsùlùmí rè àwọn jàǹdùkú àdínì àwọn ajífóònù àdínì àwọn olùdí pẹtrol bíi jẹnẹrétọ̀ àdínì àwọn olùṣèṣì náà díìnì àwọn àwọn aláfọwọ́rà àdíìnì àwọn abóra àdíìnì ẹ́n ọ̀rọ̀ wọn ti lẹ́tọ̀ọ́ síná ànábì ìwà abẹ náà ọlọ́run mẹ́jọ wọn wọ náà ti gbà bẹ́ẹ̀ ìkànnì yẹn sóbi ìsìn ṣe pé ọlọ́run jẹ́ wọn wà lìjánà mo nìkan rọ́pò náà yìí. àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ àṣàfáà a ń sọ̀rọ̀ ní tí ó ṣẹlẹ̀ níjọ́ gbéǹde a ń jẹ́ kó yé ayé àwọn ọ̀nà tọ́lọ́run máa ń gbà ráyàn lọ́wọ́ ní kàńbẹ̀ ni ni sìpẹ̀ wàyí máàmù àádálà àbí ni tí ó fi nǹkan jìrọ̀ ẹ lọ torí ọlọ́wọ́ ẹ lọ ìlú lọ́jẹ́ one hundred thousand ilé mi dúró ìwé yẹn sì fi ń ṣètara àbí nǹkan kan náà fi ń jírọ̀ kò sí ń tọ́jọ́ o jama so ń yé kò sí ń tó ṣe ni o kò sí ń tọ́jọ́ bákan náà àáfàá látún ara àǹfààní àyà yìí ni pé a náà látàǹfààwù yawmal qiyamah kò ní wúlò ń jẹ́ ọ̀gbẹ́ǹde àyàfi fáwọn tó bá wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn tó bá wá lẹ́tọ̀ọ́ sí a gbọ́dọ̀ rí ìfìrìnlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ báwọn tíra ti kó sínú nínú àwọn tíra tawhid àtàwọn tíra àhàdé. àfáà ní lára rẹ̀ anna yawmal qiyamah láìsàfihì fìdá bàbá ní ká ọ̀gbẹ́ǹde kò sí mo fẹ́ ṣe ìdáhùn mo fẹ́ fi ẹni mi mo fẹ́ fi nǹkan kan yá mo fẹ́ bá a sì pẹ́ mo fẹ́ fi bá àwọn ojú rẹ kò sí mọ́ ó ti kú iṣẹ́ rẹ ti stop. babalára rẹ̀ náà ni pé àna wúlá áádà yóò sọ̀rọ̀ yàwó mẹ́lẹ̀kìyàmà ìdáká nà mínà lẹ̀ ọ̀sọ́. àti tá a bá wà láyé tá a bá tọrọ kọ́lọ̀ ni níwà yóò bùrí níwà tó bá fẹ́. níjọ́ tó èèyàn bá ti lè kú forget ó ti late jẹ́mọ́ ó ṣe kí ni <clears throat> ó ti lé ẹlẹ́sẹ̀ ò ní rẹ́ni tí yóò ràn lọ́wọ́ tó bá dì lọ́rùn torí náà ká sáfẹ́sẹ̀ rọmọdọ́nà làwà yí bá a ti ń sáfẹ́sẹ̀ tó bá tó lọ tán ká tún máa sá fún un á wà bẹ̀rẹ̀ látàáyà forty nine tó bá dọ̀là níbi tọ́lọ́run tó ti ń ra àwọn ọmọ Ísírẹ́lì létí àwọn oore míì àtàwọn oore míì èyí tó ṣe fún wọn tó jẹ́ pé tòun ti bẹ́ẹ̀ wọ́n tún takùtọ̀ lọ́run ni abẹ́lọ́ mẹ́jẹ̀ á takùtì tí wá ní mùsùlùmí òdodo gbogbo ń táàfì máa tako tìwọ ọlọ́run mẹ́jẹ ọ̀sẹ̀lẹ̀ sí wa gbogbo ń táàfì máa ṣe tìwọ ọlọ́run ọba jí ó rọrùn rọmọbọ́ọ̀nà wá jáàrí ìgbàdélẹ̀ káwárí yọ̀nà ọ̀wọ̀ ọlọ́run ọba láyé ọlá aláhàúlà ńlá bẹ̀lá ìrànlẹ́ أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله